إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àwọn àlàyé àwọn ahadis tó wà nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah ti Abdulmajid Mujahid tí ó kọ ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ló gbé ìwé náà jáde hadith ẹlẹ́ẹ̀kẹtàléní àádọ́rùn-ún hadith number ninety three òun ni a mọ̀ gbéyẹ̀wò láàárọ̀ yìí àdìsí náà lọ báyìí pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé man sama Ramadana thumma atba'ahu sittan min Shawwal kana kasiyami dahar lẹ́ẹ̀kan sí man sama Ramadana. ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر hadith náà wà ní sahih muslim ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé man sọ́ọ̀mà ramadan ẹni yòówù tó bá gba àwẹ̀ ramadan thumma lẹ́yìn náà atba'ahu ó wá fi tẹ̀lé ramadan tó gbà sítan àwọn ọjọ́ mẹ́fà kan min shawwal nínú oṣù shawwal káánà kásìyà midar ó dà gẹ́gẹ́ bí ẹni tó fi odidi ọdún kan gbà wẹ̀ ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé man sọ́ọ̀mà rọmọdọ́ọ̀nà man sọ́ọ̀mà rọmọdọ́ọ̀nà ẹni yòówù tó bá gba àwẹ̀ lẹ́yìn náà atba'ahu wá fi tẹ̀lé ramadan tó gbà sitan àwọn ọjọ́ mẹ́fà kan min shawwal nínú oṣù shawwal kàánà òun tó ń dà gẹ́gẹ́ bí kásíámìdàr àwẹ̀ rẹ̀ tó gbà dà gẹ́gẹ́ bí kásíámìdàr àwẹ̀ ọdún kan àlàyé lórí hadisi ó tilẹ̀ yẹ pé oṣù shawwal ti kọjá ṣùgbọ́n àsìkò tá a dé bíi Hadithi yìí òun náà ni a ó ṣàlàyé rẹ̀ torí pé à ń mú ní ṣísẹ̀ntẹ̀lé ni láì ní fo èyí ìhù àyàfi tó bá nídìí pàtàkì kan tí a fi fo gẹ́gẹ́ gbogbo wa mọ̀ pé hadith ẹ̀ńtọ́ àwa tá bá a lọ hadith kan wà tí a ò tí ì ṣàlàyé inú tíra títí di àsìkò yìí tá a sọ pé a ó padà ṣàlàyé rẹ̀ inshàlá ó ní nǹkan ṣe pẹ̀lú àkídà. akọkọ ń taari gbọ́ nínú àwẹ̀ nínú ni pé àwẹ̀ kan wà àbí oṣù kan wà tá à pè ní Ramadan oṣù kan wà tá sọ pé ẹni tó bá gba Ramadan ẹlẹ́ẹ̀kejì wà nínú oṣù náà tá a mọ̀ sí Ramadan nínú tá a gbọ́ yínú hadithi ó ní pé oṣù kan wà tá à ń pè ní shawwal oṣù kan wà tá à ń pè ní shawwal torí pé ànábì ní thumma atba'u sitta min shawwal oṣù kan wà tá à ń pè ní shawwal ẹlẹ́ẹ̀kẹrin tá gbọ́ yín bẹ̀ ni pé àwọn àwẹ̀ mẹ́fà àwọn àwẹ̀ wà ní oṣù shawwal mẹ́fà sì ni àwọn ọjọ́ mẹ́fà yìí sí tán àwọn ọjọ́ mẹ́fà kan wọ́n ṣe ọ̀rọ̀ amú wọn tá ànábì sọ pé àwọn ọjọ́ mẹ́fà kan yẹn ó fi hàn pé àwọn ọjọ́ mẹ́fà tó bá wù wá láti gbà tó ṣù ṣàwàl ti lé òun la lè fi gba àwẹ̀ náà ìyẹn ni wípé àwọn ọjọ́ mẹ́fà yìí lè tẹ̀léra wọn láì ní jẹ́ pé a fo ọjọ́ kankan àwọn ọjọ́ mẹ́fà yìí sì lè mọ́ tẹ̀léra wọn pẹ̀lú ìtumọ̀ pé a lè gba àwọn ọjọ́ kan ká fo àwọn ọjọ́ kan bóyá ọ̀kọ̀ọ̀kan là ń gbà àgbà kan lónìí ànígbà kan lọ́la àgbà kan lọ́tún là nígbà tàbí àlegbà kan lónìí ká tiẹ̀ mọ́ gbà fúnjọ́ márùn-ún ká tún gbà bẹ́ẹ̀ kó ṣàpè mẹ́fà nínú oṣù Ṣawwal. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí a fẹ́ fàyọnú ẹ̀ ó ní èyí tó ṣe wípé ó máa ń ó fa àwọn àfáà sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ń pa rẹ̀ tá à ń pè ní tá à ìgbàláàyè wà fún wa láti gba àwẹ̀ yìí nínú oṣù ṣàwàlà àwẹ̀ mẹ́fà yìí láì jẹ́ pé agba rọmọdán wà pé pẹ̀lú ìtumọ̀ pé ẹni tó bá jẹ àwẹ̀ rọmọdán lọ́nà kan àbí lọ́nà míì ǹjọ́ lè gba àwẹ̀ mẹ́fà yìí àwọn ọjọ́ mẹ́fà nínú ṣàwàlì yìí ọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ ni pé ó lè gbà ẹ̀rí wọn ò ní pé téèyàn bá jẹ àwẹ̀ rọmọdán ó lè gbà láwọn ọjọ́ mìíràn yàtọ̀ sínú oṣù Ṣawal ìgbà tó jẹ́ pé gbà láàyè wà fún láwọn ọjọ́ mìíràn yàtọ̀ sóṣù Ṣawal yìí a jẹ́ wípé ó lè gba àwọn àwẹ̀ mẹ́fà ẹnu oṣù Ṣawal láì tí ì san àwọn àwẹ̀ tó jẹ ẹ̀rí wọn wà nù Suratul Baqara sura two aya one hundred and eighty five and one hundred and eighty four sura two aya one hundred and eighty four. 185 sura elekeji aya kẹrìnlé ní ọgọ́sàn àti aya karùndín ní àádọ́wà ìbẹ̀lẹ́lọ́run ti sọ pé fámánká na mínkù marido awọ àìlẹ̀ safarin fa ìdàtún min ayya min ọkọ̀ ẹ̀rí ọlọ́run sọ nínú aya 184 ó tún sọ nínú àyà àwọn ọ̀rẹ́ àìtì fáì bákan náà pé wàá máa ń ká náà mọ̀ rí ìdọ̀n àwọn àlẹ́ sáfàrin fa ìdàtún mi àyíyá mi òkúrọ̀ hmm. alákọ̀ọ́kọ́ sọ pé máa ń ká náà mi ń kún ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ mọ̀ rí ìdọ̀ aláàárẹ̀ àwọn àlẹ́ sáfàrin tàbí wà lórí ìrìn àjò ní òfin gba àwẹ̀ Ramadan fa ìdàtún fa ìdàtún yóò san àwẹ̀ náà padà ìdá rẹ̀ òǹkà iye tí yóò jẹ nínú àwẹ̀ náà min ayamin okọ nínú àwọn ọjọ́ míì wọ́n sọ pé min ayamin nínú àwọn ọjọ́ míì yìí ọlọ́run bá lè kí o sọ àwọn ọjọ́ yẹn kò sọ fún wa pé inú oṣù báyìí láti gbọ́dọ̀ bá tán gbàtígbà láàyè ti wà láti gbà láwọn ọjọ́ míì nínú oṣù míì tí èṣe oṣù rọmọdán tí èṣe oṣù àìnú oṣù míì tí èṣe oṣù ṣàwálù yìí a jẹ́ pé àǹfààní ti ṣàwálù yẹn a lè jẹ́ òun náà ni wọ́n wà ní àyà wa eighty five ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n mú wá nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mú wá ó ní hadith yahya bono sa'id and ibn salama qal tó sọ pé sami'tu aisha radiyallahu ta'ala anha mo gbọ́ tí ìyàwó Aisha kọ́lọ́mù bá ní yọnu sí takul tó ń sọ pé káànà yakunu alayya sawmu min Ramadan mo máa ń ní àwọn àwẹ̀ lọ́rùn tí mi ò tí ì san padà wọ́n ń jí àwẹ̀ fama astati'u an akudiya inú rìwáyà tí muslim akudiya ó èmi ò sì ní ní kápá láti lè san padà illa fi ṣàbán àyàfi nínú oṣù ṣàbán wọ́n á mú ẹ̀rí náà wáyé pé nígbà tí ìyàwó Aisha sọ pé àwọn àwẹ̀ tóun ò ní tóun ò lè gbà nínú Ramadan bóyá látara wípé ẹran pé obìnrin náà tí máa mú obìnrin láti lè mọ́ gbà àwẹ̀ pé ní ẹ̀jẹ̀ aládàá táwọn ní haidọ̀ ẹ̀jẹ̀ hélà yìí pé òun ò ní ìgbà títí oṣù Ṣàbán ọdún tó tẹ̀lé ìyẹn nígbà tí Ramadan bá kù oṣù kan àjẹ́ pé ìgbàláyè wà fún wa nìyẹn láti gbà láwọn ọjọ́ míì láì sí bóyá ojú wọn á fàyọ pé ajẹ́ pé kì í sọ̀rọ̀ èèyàn ní ká yára tètè san àwẹ̀ wa padà bí inú tí wọ́n mú wà ní ẹ̀rí àwọn ni. àwọn tó wáá sọ pé rárá àfi ká gba rọmọdọ́ọ̀nù wa kó pé ká san èyí tá a jẹ yẹn kó pé sọ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò wọlé nítorí àwọn ìdí wọ̀nyí alákọ̀ọ́kọ́ tó ní nínú àdíìsì yẹn gangan ànábì yẹn àdíìsì tá ń kà lọ́wọ́ inú ìwé two hundred golden hadith yìí from the messenger of Allah ànábì ni máa ń sọ ọmọ rọmọdọ́nà ẹni tó bá gba àwẹ̀ rọmọdọ́nà fún mọ̀ lẹ́yìn náà ẹ̀rí wọn ni nínú àdíìsì àrífà yẹn pé ẹni tó ń ti kọ́kọ́ ẹni tó jẹ Ramadan tó ní haid tó ń ṣe nínú Ramadan tó wá jẹ ààwẹ̀ márùn táwọn obìnrin máa ń sábà jẹ márùn ló máa ń sábà jẹ àwọn ọjọ́ táwọn obìnrin fi máa ń ṣe nǹkan oṣù tàbí bóyá ẹni tí ó ní ẹ̀jẹ̀ òbí lára nígbà tó bímọ ẹ̀jẹ̀ ọmọ tí ìdálá rẹ̀ abẹ́ni tó wà lórí ìrìn àjò tàbẹ́ni tó ṣàárẹ̀ irú ẹni yẹn ó gba àwẹ̀ kò wọ́n ní mọ̀ ń Ramadan táwọn ẹbí sọ pé tó bá gba àwẹ̀ Ramadan ẹni yẹn yóò dápè wọ́n nínú àdìsí ẹ̀rí gangan nítorí pàánà bíi nísúmọ lẹ́yìn náà lẹ́yìn náà yẹn pé lẹ́yìn tó gba àwẹ̀ yẹn pé àtúbà ó wàá fi tẹ̀lé àwẹ̀ rẹ̀ tó ti gbà pé yẹn síta àwọn ọjọ́ mẹ́fà àmúṣàwà ìyẹn ni wọ́n mú wá náà sọ pé lóòótọ́ lọ́lọ́ ní ẹnìyẹn lè gbà ó lè san àwẹ̀ yẹn padà mọ́ àwọn ọjọ́ míì kódà kó má jẹ́ oṣù ṣàwàl kó má jẹ́ àwọn ọjọ́ oṣù ṣàwàl wọ́n ní ó fi hàn pé kò ní láǹfààní ààwẹ̀ tánà bí sọ nínú oṣù ṣàwá bó tilẹ̀ pé ìgbàláàyè wà fún láti gbà láwọn ọjọ́ mi ọ̀rọ̀ àkọ́kọ́ ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún sọ ọ́nà ẹ̀rí wọn ò ní wípé àyà wa Aisha radiyallahu ta'ala anha èyí tí kò ní kì í san ààwẹ̀ tó sọ pé òun ò kì lè san ààwẹ̀ tó ń jẹ nínú Ramadan yìí títí di oṣù ṣàbán ọdún tó tẹ̀lé nígbà táwẹ̀ kò ṣù kan wọ́n ní kò sẹ́rí níbẹ̀ wọ́n ní torí pé ìyá wa Aisha ó ní ìlà wọ́n sọ ìlà yẹn ní ìdí táwọn ilé ìbò ń pè ní cos táwọn òkè fi lè san ààwẹ̀ yẹn títí di ṣàbán tó ń bọ̀ wọ́n ní ìyá wa Aisha àánú àdìsí ní fàmọ́ àstàtìrù àna àkùdíyà fàmọ́ àstàtìrù àna àkùdíyà èmi ò kì í ní kápá láti san ààwẹ̀ náà ni èmi kì í ní kápá láti san ààwẹ̀ náà ni wọ́n ní kì í ṣe pé ó mọ̀ọ́mọ̀ sílẹ̀ kò ní láti san ni gbọ́dọ̀ pé nínú ìparí hadithi yẹn ó wà ń bẹ̀ pé aṣọ́golo bi rasuli gbọ́dọ̀ hmm, pé àfàwà ibn hajar asqalani wọ́n ní ìparí hadithi yẹn èdè mi ò kà lẹ́ẹ̀kan wípé n tó fa òun ní ìkọ́ àìrójú pẹ̀lú ànábi sallallahu alaihi wa sallam nítorí ààyè ìyá wa Aisha lọ́dọ̀ Allah Ta'ala lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn afáàní èèyàn ìdírọ́jù ni múdọ̀rọ̀jù àfikún ẹni tó gbà díìsì wá tá à ń pè ní ya um, uh, uh, ibn Salama láti fi ṣàlàyé ìdí yẹn tíyàwó Aisha tí o fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àǹfààní zọ́nù nítorí ìwáyà mi sọ pé mo rò wípé àzọ́nù mo rò wípé ṣúgbìlù pé ìka ìrojú pẹ̀lú ànábì ni tàbí nípa ànábì ni ṣùgbọ́n ó hàn tí ó sì rújú náà ọ̀rọ̀ ya wa Aisha ìdí gangan ó ní fàmẹ́ astapiru and akọ̀déyà èmi kì í lágbára láti gbà tí wàá pò lágbára ni yóò gbà á wọ́n dẹ̀ mẹ́rin wa nu Qur'an ọlọ́ni sari'u ila magfirati min rabbikum wa jannatin arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin ọlọ́ni ẹ máa sáré ìje sari'u ẹ̀sálàtàǹtìtì ẹ máa sáré ẹ máa yára ila magfirati min rabbikum lọ síbi ìwà àforíjì olúwa yín wa jannatin àti àlìjánà ká àti àlìjánà so nínú àdí inú àyà yìí wọ́n á rí pé ọ̀ràn yẹn ní ká máa yára ṣe ṣe ẹ tó bá jọ̀ràn àyàn ọ̀rọ̀ yẹn wà náà sóòlù fíkì wípé ṣé àwọn tó bá jẹ́ amúrùmìnà ìndìlá tọ́lọ́run bá pàṣẹ pé ká ṣe nǹkan tó sì jẹ́ ọ̀ràn àyàn amúrùmùjúbù ní ọ̀ràn àyàn ní ká ṣe nǹkan yẹn tó jẹ́ àṣẹ tọ̀ràn àyàn ni ṣé àìlẹ́lẹ̀ fáwọ̀rì ni ṣé ká yára ṣe nǹkan yẹn ní àbálẹ̀ yọ̀rà lọ́ra ṣe. nítawọn afá padà sọ ni pé a yara yára lọ ṣe nítorí àyàtà àmúwálẹ̀ kan fi sáré ó ilẹ̀ ti yìn tó ń torí náà wọ́n á sọ pé gbogbo iṣẹ́ ọ̀ràn èèyàn máa tètè ṣe nìyẹn kì í lọ lára tó dẹ́ni tó lòun lọ rọ̀mọ̀dán lára tó bá jáde láyé nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí nìyẹn tó jẹ́ pé èyí tó bá a mú òun ni pé kéèyàn tó sọ pé òun ó gba àwọn ọjọ́ mẹ́fà nínú ṣàwálù kí ó fi gba ládàá pé òun gba ààwẹ̀ ọdún kan yìí ó ti gbọ́dọ̀ kọ́kọ́ gba rọmọdán rẹ̀ pé pérépéré pẹ̀lú ìtumọ̀ pé tó bá jẹ́ni tó jẹ nínú ààwẹ̀ rọmọdán yóò ti san padà yóò ti san padà. ìlà nǹkan kan ló mú wa tá a fi lè gba rọmọdán yẹn láti kún lọ́dọ̀ tèmi nígbà tí nǹkan kan mú wa tá a lè ṣiṣẹ́ ọ̀ranyàn iṣẹ́ tí ìṣòro yẹn wá wà ní aláfẹ́ ṣe ṣé nǹkan tó ń ṣe wá yẹn ò ṣe wá mọ́ ni ẹ̀yìn tí ò bá ṣe wá mọ́ àjẹpẹ́ṣẹ́ ìtọ̀ràn yẹn yẹn tọ́lọ́ ló yẹ kákọ́ mójútó ju èyí tí kì í ṣòro yẹn lọ ẹ̀rí òun ni ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wa alihi sọ nípa ìjẹ́wàlíyì ìyẹn ìjẹ́wàlíyì ìyẹn tí èèyàn bá fẹ́ súnmọ́ lọ́n tí ànábì ní ẹrú sìn mi kò ní í súnmọ́ mi ìlà bìmọ̀ tààrọ̀ tù àlè àyàfi pẹ̀lú tí mo ṣe lọ́rùn èèyàn lé lórí lẹ́yìn náà lànà bí ṣẹlẹ̀ sọ pé sọ́mọ̀ lẹ́yìn náà èyí tí mi ò ṣe lọ́rùn èèyàn lé lórí ó fi hàn pé téèyàn bá fẹ́ súnmọ́ lọ́hùn ní téèyàn ó kọ́kọ́ fi súnmọ́ lọ́hùn làwọn iṣẹ́ ọ̀ràn èèyàn kò sì tí ì parí iṣẹ́ ọ̀ràn èèyàn tán ó lọ́n ṣe tí iṣẹ́ ọ̀ràn èèyàn nígbà téèyàn tí ì kí ìrun ṣubú yìí àsìkò sọ̀látù ṣubú ti tó wọ́n ti ń kírun súbì olófẹ́ yan tahajjud àbí o tí ì kírun ọ̀ràn yàn onínáfílà ló máa yàn láì nígbà tásìkò ọ̀ràn yàn títí tí wọ́n sì ti ń kí ọ̀ràn yàn yẹn lọ àbí àti àwọn mìta lè mú wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí zaka tó wọ owó rẹ̀ kò yọ zakat ṣùgbọ́n lóun ò mọ̀ ṣe sọ́dákọ̀ àsìkò tó yẹ kó yọ zakat tó ó ti pé ọdún kan lórí owó rẹ̀ kò wá yọ wá ní òun fẹ́ lọ ṣe sọ́dákọ̀ náà èyí tí yóò sì jẹ́ ọ̀ràn ìyọ̀tá kọ bí oní òmójútó kọ́lọ́n kò ṣàánú wa wallahu ta'ala a'lam ilé jẹ́ àlàyé ṣókí tí a lè ṣe lórí e. mọ̀nsọ́ọ̀mà ramadan ẹni yóò tó bá gba àwẹ̀ ramadan thumma atba'u sittan min shawwal lẹ́yìn náà ló wá fi mẹ́fà ní oṣù àwọn ọjọ́ mẹ́fà kan kún ní oṣù shawwal ó fi gba àwẹ̀ káàna kásìyàmì dà ó dàgẹ́ bí ẹni tó fi ọdún kan gba àwẹ̀ lóòótọ́ ká bá lọ wo ìtumọ̀ rẹ̀ nínú àwọn ìwé òde òyìnbó pàápàá ìwé táǹkà ẹ̀wọ̀n ní it is as if he has fasted for a lifetime bí ẹni tó fi gbogbo gbèsè ayé rẹ̀ gbà wẹ̀ torí pé àdáhàrù tí wọ́n lò ń bẹ̀rù ṣùgbọ́n àwọn afá aládìsí ṣe tààlílò àdìsí yẹn pé àdáhàrù ìtumọ̀ dárù ń dìbì máàna arm ìtumọ̀ rẹ̀ ní ọdún kì í ṣe ìtumọ̀ gbogbo gbèsè ayé wallahu ta'ala a'lamu. أقول قولي هذا واستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته